الحمد لله نحمده ونعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات أعدادنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك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 الله يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله يقول الله تبارك وتعالى لنبيه واعبد ربك حتى يأتيك اليقين اللهم عليك ولا ويوفى النبي صلى الله عليه وسلم ويقول ما سجل دارا تتتي قول واجبا حتى تقوى بيتي ولو أقوى عجبي èyí tí ó rí lẹ̀ tó ọlọ́run sọ bá tẹ́lẹ̀ ọlọ́run àlejò ọ̀sẹ̀lẹ̀ ètò bá ti ọlọ́dà rẹ̀ àlùkà yàrá ìyàtà jẹ̀bi títí kúrò lọ́jọ́ lọ́wọ́. ìbùdó bẹ́ẹ̀ wọ́n ti bọ̀ bọ̀ lọ́ wọ́n ní ikú táwí tọ́ba ti wá dé báyà lódodo ìrọ̀tọ́lọ́ ọba ẹlẹ́gbẹ́ ọlọ́sọ àti ọmọ ẹrú rẹ̀ nínú ọba àti ara rẹ̀ nínú ọba ẹrú tí ń tọ́ka sí ní ẹ̀jẹ̀ yìí ìlú ní tẹ́lẹ̀ òun dẹ̀ ṣe lọ tọ́wọ́ náà pẹ̀lú ìlànà wọ́n ní fẹ́ẹ́ rí kárídà kárídà yìí ọjọ́ ọmọ ọ̀gá ìdí. rẹ́ẹ̀dì jọ ó gbúrò pé wá ikú ọ̀rọ̀ ìgbà ó sì lè àyà tó ń a wí ó ti fún àdébí sọ́lọ́ lọ́ha rẹ̀ sẹ́lẹ̀ bí a lè lọ́wọ́ àti tó ń قال رمضان قل من عبد إذ تشرك الحجارة صلى الله عليه وسلم تجدون الرؤيا بك كلاما قال يا رب ذلك الذي على لما تقول الله رضي الله تعالى عنه فوعد ذلك سوى هو wọ́n ti fi àtọ̀ sí lára wọ́n ti fi dọ́tọ̀ ọ̀rọ̀ wọlé ọwọ́ àtẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ àbíkájà tẹ̀lé pé nígbà tí ìjọba ọ̀rọ̀ wọlé ẹni ká lọ́lẹ́ adìyẹ tó ti wá dé bàbá tí ń ṣe èyí wọ́n lọ ebi òjijì ọlọ́wọ́ ọmọ ètè ìlà àdúgbò ọ̀yọ́ bọ́ọ̀rù rẹ̀ tẹ̀lé lẹ́nu bọ́ọ̀rù rẹ̀ tẹ̀lé àdàmọ́ ọ̀gbọ́n hadithi hadithi kulala àti ọ̀gbọ́n àwọn ọ̀gbẹ́ jáde. nínú ìgbàwá mi wọ́n lọ sí ọ̀gbọ́n ọmọ àti ọ̀gbọ́n nígbà tí ọ̀gbọ́n tó tọ̀dọ̀ ọ̀rọ̀. tó jáde láyé ọsọ láyé ṣe akpẹ́wò àwọn òṣèlú wọn ọ̀dọ́ ọ̀dọ́ yìí o fọkàndé àyàdà ṣẹṣẹ olùkẹ́ lórí àtijọ́ ti ṣe yàrá ìgbàgbọ́ àti ìṣúná aláyé ẹgbẹ́ aláyé lórí ọ̀rọ̀ tọ́lọ̀ ń lọ pàtẹ́mì ìgbàgbọ́dẹ̀ ní pàtẹ́mì láti ọgbà ẹ̀ ó kọ̀ ọ̀rẹ́ ní palábẹ́ èdè wá àti ìdúró ọgbà ẹ̀ máa ń lé ẹlẹ́dàá rẹ̀ hàtìdá yàtọ̀ sí ẹ̀kẹ́kẹ́ kiri títí tí kò tó àjẹ mọ́. àbúkọ ẹgbẹ́ ojú mi wà pé kí àjẹ mi lè yí ní ìṣèlú. òun náà ti lóru àwọn ẹni tí wọ́n lè ta kọ́ra nígbà táwọn ẹni náà wà láti jẹ tí wọ́n bá ń ṣèlérí nípa àwọn ọ̀daràn pé kí ló tó yí wọn sàkọ́rà táwọn ọ̀daràn bá gbá òkè bẹ́ẹ̀ àwọn ìkéwù lábùdàbù bínú ìlú pàṣẹ àìkéwù lójú káwọn ọ̀daràn sàkọ́rà àìkéwù fún alẹ́ ìjẹ àìkéwù fún alẹ́ ìjẹ àwọn àti wọn ajẹ́ ló wọlé wọn àlùfáà kìíní pẹ̀lú àwọn tó sọ̀tọ̀ tó sọ̀ nínú ẹgbẹ́. وقلنا نكفر من يوم الدين عوامل كلمة الرجل من القيامة جرى حتى أتاها اليمين في اليمين واجرى باليمين ومرنا بالعظيم رحمه الله فليل إن الرياء لا يسلم تدريس ọyọ káwọn ẹyẹ tó máa ń yé ebi ní tó dájú ọ̀sán ìdájú lóko ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ bá ti dájú ní wàá fẹ́ tọ́ tó ń bẹ̀ láyé ìgbà ìlú lẹ́la àwọn èèyàn wàá balẹ̀ wọ́n ní orí ẹ̀ bí ẹ ti rí pé wọ́n ló ṣe léṣe ìgbà wọn lórí dájú pé wọ́n wá rí ìjọba láwọn àkókò ní ìròyìn ọ̀dọ́ lẹ́yìn ọ̀gá bọ́ọ̀lù kò ní sí lọ́wọ́ yá nínú ìjọba èyí tó ti bá a bá tó lé lórí ẹ̀ tá a ti wá òun lè mú àwọn. àdínkù lè rò tọ́wé lọ́dọ̀ tó fi ìlú bá rí rọ́nà lọ́wọ́ nínú àdínkù ìwọ́n tó fẹ́yìn rọ́nà lọ́wọ́ sọ̀rọ̀ àdínkù àbáyé nígbà tó fi gba ìsìlámù tó ní dàgbà. sẹ́wọ̀n ewé bẹ́ẹ̀ bá ń tẹ àdàdo àjọ tó bá tún fẹ́ báyìí lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ yìí àdínkù lè rò èyí ń fẹ́ yìí èyí ó kú tẹ̀wé kú bàbá yìí ti dá olùkó ọwọ́ akọ́kọ́ àtẹ́bí sọ́kọ́ lọ́wọ́ àtọ́wọ́ ńlá ó ní ẹ̀yà máa dà ìjọ ti ọlọ́run ti fi wáyé àjọyọ̀ bá a ti kọ́ ọ bá wà ní ìlú kọ́ fàyẹ̀kà pẹ̀lẹ́sẹ̀ tó àwọn alágbára ọ̀gá àjà tó kúrò fàyẹ̀kà pẹ̀lẹ́sẹ̀ tó àwọn alágbára fàyẹ̀kà pẹ̀lẹ́sẹ̀ kò pẹ̀lẹ́sẹ̀ láti àdéhùn bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ láti àgbàdo àdága ọ̀gá ìdúró tó lọ òun làbẹ́ ìdúró tó lọ lórí pàwọ́dà ìdí àwọn ọmọ ẹni ẹ̀fà wọn láti ṣe wọn bí ọdún nígbà tí wọn wà lọ sí ìdí. tó bá bí ọdún náà tí wọn bí ọdún ẹ̀dùn wọn ló bí ẹ̀dùn. tó bá bí wọn bí ọdún ẹ̀fà dàda kí ló ń ti dàda lórí ẹ̀dùn ìyẹn fún wọn lọ́wọ́ ẹ̀mí rẹ̀. wọ́n dà sí ẹ̀dùn ẹgbẹ́ wọn fún láyé èyàn ó lóye ti ti pa àdìrí. wọ́n dẹ̀ lè lóye bọ́tà àti ìwà ọ̀rọ̀ tó ń sọ fàtẹ́mi àdìbọ́lọ́ ń sọ fàtẹ́mi ń sọ fún báwa ni wọ́n fẹ́ náà ìpè wá àkùnrin rọ̀ǹkàkà hàtà yà ìyàkà ìyàkà máa ń ṣe ẹlẹ́dàá rẹ̀ títí ìkúrú àdàbà. akọ̀rò lè wú mọ́ ọ̀rọ̀ mi aláàtúntò àlẹ́ dàbí dàbí yúlá ní àyíká àlẹ́ ìsọ̀lá tó ṣẹlẹ̀ wọ̀rọ̀ tó lù mọ́ ọ̀rọ̀ ilé ìdí ọ̀rọ̀ mi ẹ̀rọ ọlọ́run bá dáadáa yẹn èyí àtẹ́bí ọlọ́run òjijì ọlọ́run àtẹ́bí àyíká àlejòsọ́lá sọlẹ̀ táwọn èèyàn bá ń pè ní jésù ọ̀sọ̀ nínú ọ̀rọ̀ lọ́sọ̀ nígbà tó wà lórí ìtẹ̀ oníwà ọ̀sọ́ọ̀dì ìsọ̀lẹ̀ tí wọ́n tẹ̀kẹ́ ní bọ́ọ̀lù àjà wọ́n pàdé láti àdílẹ̀ kọ́ ọ̀gá àlejòlá pàdé láti pé kí n bá kírun kí n fi zàgá bẹ́ẹ̀ tó àjà lóko mi ìgbà tí wọn bá tó wọn láyé ìyá ìgbà àdàlà ẹsùn tí ti sùn àkókò kọ ike yóò bá yìí kẹlẹ àjọ ní àdìjọ tó lákòókò báyìí àti gbogbo àkókò lè yọ máa tún ọ̀rọ̀ ọba sùhánù tó sàrà nítorí pípínlẹ lẹsẹ nígbà tí ẹ bá ti mọdún ló ti di dandan lórí ẹ̀kọ́ ní sọọbù ẹ rárá lóbi já sí pé kò sí oṣù kan tá àdìjọ níbi báwa tó rọgbọ náà ti kẹlẹ àmà ìjọba ẹja wo ló wò arọ ìsìlọ́kù pẹ́pẹ́ lẹ́yìn ipa àparò kódà àwọn ẹlẹ́bí náà pẹ́pẹ́ òun náà làwọn ẹlẹ́wà níbẹ̀ ló ń lo alimuhamu agaga ní àwọn ìkéde ọmọjọ́ kẹwàá àṣírọ́ àtijọ́ kẹfẹ́lẹ́ àtúrà kábà tó o tó kọ́kọ́ tọ́tẹ̀ ìjọsìn bá wà mẹ́ kí ni ìjọsìn yẹn òun náà lórí àsìkò yẹn làwọn yẹn máa ń kẹ́yìn sọ́lọ́wọ́ tí wọ́n bá bá fún ọ tí wọ́n lè lágbo ń bẹ́ẹ̀ lórí sọ́kà rẹ̀ tí yẹn bá ti wá gbọ́rọ̀ sọ́lọ́wọ́ lẹ́nu sọ́gbọ́rọ̀ sátẹ́kì lẹ́nu tó fara sí ọlọ́wọ́ sọ́gbà tó ń gbọ́rọ̀ sábẹ́ kó ṣe ní òṣè ewu tí ṣe kẹ́yìn lórí òṣè ó ń lọ lórí kójọ sọ́yẹ̀ dípò láti wá máa lọ sí ìṣẹ́ tí ó lòdì tí o ti gbá fún wa ìmọ̀ àti láti ẹbí ìmọ̀rí àtẹ́bí pẹ́pẹ́ ọ̀lọ́lọ́ àlùfẹ́lá kásẹ̀lé ládàá kásì pàwọ́ àwọn ọmọdé àdàdà rẹ̀ sábàbọ̀ òun lọ́sẹ̀lẹ̀ èèyàn olùrọ̀ yà ẹ̀ẹ́dì ìpàbàrà olùwà mi wọ́n pẹ́pẹ́ pété ojú tí àbùsí kéèyàn pa péyẹ ti pàwọ́ òsì báyìí àti sùlọ́ọ̀ bírò ìlànà ìjọba ìwà lọ́wọ́ náà níbi bá àmọ́lẹ̀ òkèlè wà débi sọlọ́lọ́ àtàlà lẹ́yìn tó yẹ ti kírun ní o òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àtàlà wọ́n ní a máa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ṣàǹgbá yìí ní máa ń ẹni máa rẹ̀ bá wà ju ọlọ́pàá máa gbà náà èyí tó rẹ̀ lẹ́ni pé a máa lọ́pọ̀lọpọ̀ àwọn àwòrán mọ̀tọ́n èyí tó ti bẹ alhamdulilah kíkọ wa ti èso bá ti lágbára bọ bẹ àwẹ pẹpẹ ẹbílà pẹpẹ ọrẹ pẹpẹ kíkẹ alùpàdé pẹpẹ ẹẹri bákẹlẹ ìrúkọrọ pẹpẹ àti ìlọsẹ ìdíkàfọ wà lẹ bákẹlẹ ìjàkọ wà lẹ táwọn tó wà lóṣù tọ́tẹ̀lé oṣù rọ̀mọ̀lọ́ọ̀nù òlẹ̀ ló kó ṣùgbọ́n ẹ̀sùn táwa yìí ẹnì bá bẹ̀rù gbàrà báyìí àbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìlànà ṣẹ̀ká tó ti dìbò jákàrà kọ́kọ́ wọn ìjọ tuntun èyí tó ṣe pé ó tẹ̀lé ọmọ tó gbára ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n rí èyí tó ṣe wá ní. ó tún àwọn àtúnlẹ̀ bákan náà ètò ìṣòwò ìgbà àwọn mẹ́fà nínú oṣù táwọn ẹ̀wọ̀n. èyí tó wà sọ́kà ní ìpínlẹ̀ ayélujára lọ́sọ̀rọ̀ rí rọ̀bì ọlọ́run àlù tó wọ́n láti fi sọ́kọ́ máa sọ lápẹ̀rẹ̀ pé alẹ́ ti yóò lọ́ba gba rọ̀mọ̀dọ́ọ̀sì tó ti gbèsè àgbẹ̀ rọ̀mọ̀tán lọ́rùn akọ́kọ́ sẹ̀kìtì yẹn lẹ́nu nígbà tó wọ́n sáré káyẹ tó gbọ́ àtúrà àwọn ti sáré ìṣòwò rẹ̀ ọwọ́ àtẹ̀wọ́ àgbẹ̀lú àwọn ẹgbẹ́ pàtẹ́lẹ̀ nínú olóṣòwò ẹ̀ ọba ìjọbìnrin ni àtẹlẹyìn ìgbà tó bá sẹ̀kìtì àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀ ọwọ́ àgbẹ̀lẹ̀ pàtẹ́lẹ̀ àdèmí sọ́tọ̀ lọ́wọ́ àdùnkúnlá ọlọ́dà gẹ́gẹ́ bí kéde ọ̀hún ní ẹni tó tó gbọ́dọ̀ ayé tó fún gbàgbé ẹ̀ wá lóhùn sọ̀wọ́ àdùnkà wà bẹ́ẹ̀ tó sójọ́ sọ̀rọ̀ nínú ọmọ náà lẹ́nu ìjọ tó ń sojọ́ lọ. ibẹ̀ láwọn àti máa palẹ̀ wọn hajj bẹ́ẹ̀ náà ló ń wà bẹ́ẹ̀ náà ló ń jà. ìtẹ̀ hajj lẹ́fẹ̀ ìtẹ̀ ọmọ òwúrọ̀ lẹ́fẹ̀ ìtọ́jẹ́ lẹ́fẹ̀. bákan náà a tún lè fi àgbà ìdúró ọdún títọ́ tó lásọ̀ yẹ. tábàdí bá tó àwọn owó ọ̀sẹ̀ àtàwọn ọ̀sẹ̀ ti fẹ́ fẹ́ ọ̀kẹ́ lé ìdáwà lọ́sẹ̀ ọ̀sẹ̀ bákẹ́lẹ̀ ọ̀sáwọ̀ ẹ̀sọ́ tó wọ́n ní ẹ̀kú pẹ̀pẹ̀ òun náà làwọn ẹ̀sọ́ alẹ́ mi àti ọjọ́ ìgbẹ́ tàbá ní ká lọ wọn lójúmọ́ ìyẹn àjẹsọ ni àjẹsọ jẹ bẹ́ẹ̀ àgùrà dákẹ́ ní ìṣẹ̀jọ tó pọ̀ òun rẹ̀ ní ìṣòro náà bẹ́ẹ̀ ló bá yẹn tòmìtì náà bá fi tẹ̀rẹ̀ rẹ̀ láti gbàgbé yẹn ti gbọ́jú tòmìtì bàdágà òní sinmi láti máa gbé títí tọ́lọ́jọ́ òní dé akólókòó ní bàdágà. تسجلوا ما أجل لكم ولسان المسلمين وشاركوا أخبارها فاتقوا الوصول إليه إنه هو الغفور الرحيم الحمد لله أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول الله تبارك وتعالى في مكتب تنزيله واتقوا الله واعلموا أن الله مع المتقين ẹni bá tún lọ lọ àwọn wípé yìí ti fi àkókò kan láti lọ àti ìdílé ọ̀la gbogbo tí kò sí olùdóró àkókò yẹyẹ lára ìṣòro lẹ́yìn náà ti kú gbígbé ìjọba lóko lẹ́yìn ọgbọ́n lórí ọ̀sán nípa òun lọ́ba àdìmọ́ tó ti dà ọ̀pọ̀ ọ̀pọ̀ ààrẹ làwọn fi ti fẹ́rẹ̀ àdìmọ́ ìjọba اسم جامع لكل ما يحبه الله ويرضاه orúkọ kan tó kó sínú gbogbo ohun yóò tọ́lọ̀ bá ti fẹ̀sìn ló ti yọ lórí gbogbo tọ́lọ̀ bá ti fẹ̀sìn tọ́lọ̀ yọ lórí ìjọsìn ni mílíọ̀nù àpòàlì nínú ọ̀rọ̀ ìjọsìn wọ́n àpòàlì nínú ìrírí ìjọsìn àbí ọ̀bí ọ̀bí wọ̀ ìgbà mìíràn èyí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbí ìgbà pàmò. obìnrin tó ń tẹ̀sọ̀ tó tẹ̀sọ̀ àwọn ọjọ́ ti wà dáadáa tó ń pa wá láti fi gbóòórò gbàdé ká máa dùn nínú ẹ̀rẹ́ ni ìbádà tó ṣòfò wọ́n sọ̀rọ̀ ìbádà tó ṣòfò ìyá máa ṣe ní gbogbo ògbà tí àwọn adé bá ti ní ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ àwọn ọ̀hánà ọ̀gá rẹ̀ ìjọba ta lè fi kojú ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ ọba òun lè lọ sọ̀tò kéèyàn sọ pé ìjọba kéèyàn lè fi kojú àdéhùn lọ́lọ́wọ́ ọba àdìgbọ́n lábábọ́wá òun kéèyàn ti sùn eléyìí gbogbo ìgbà ni o òrìjà ti bá gbogbo kí ọ wà èèyàn tó pẹ́ dẹ̀ra ilé wa ti bá tó dé òde ọ̀la eléyìí sàkókò ìtàgé tó pẹ́ dẹ̀ra òrìjà ti bá gbogbo kí ọ wà àdéhùn ẹgbẹ́ láti sùúrù lórí ẹ̀ tọ́ba dà gbogbo kí yóò fẹ́ra ajá ti fi gbogbo ìgbà nílé ọba wa nínú àwọn ẹjọ́ tó èyí tó ti kọ́lọ́ wọn bá kí ọlọ́pàá fẹ́rẹ̀ tẹ́tẹ́ قلت للجميع ما شاء الله سبحانه وتعالى كان الإمام المجاهد رحمه الله أبا كبر عبد الله بن عباس رضي الله تعالى عنه قول في الكبار لما تسير في الكبار أرى الله سبحانه وتعالى فضيت وما أمروا إلا ليعبدوا الله هذه آية في أفا عبد الله بن عباس رضي الله تعالى عنه في أمان الله لا يريه هي آية وما خلقت الجن والإنس إلا ليعبدون ولذلك المعلم يليك في ذلك ما في الأثر إلا لآمركم àti tí bá pa ọ́ láti ẹ̀sìn àti tí yẹn bá àti nípa ọ̀pọ̀ àtẹ̀kùn tọ́lọ̀ bá sọ pé ẹ̀ka yìí fẹ́ bẹ́ẹ̀ bá ti jìnà sí àfihàn ìdíje lọ́wọ́. ajáde pé ìjọba kò tọ́jú ẹni gbà ní. nínú ìjọba òun náà ní kéèyàn gbọ́ ẹ̀tọ́ fún bẹ́ẹ̀ni lọ́lẹ́kọ̀. bó ti wá tó ọ̀rọ̀ tó wáyé láàrin afáwọn sàgbọ́dọ̀ kárí rọ̀dí ọlọ́sùn dàlá àti ọmọ ẹ̀yà rẹ̀ àdùnnàmdà tí a máa fẹ́ lọ́sùn kárí sọ fún bàtúrò ibi pé àbúdà tó ọ̀fẹ́ fi àlàfo nǹkan bí ilé yàtọ̀ tí kò sábà ṣe àyìnbá dáadáa nílà rẹ pẹpẹ lébi pé kó palára báwọ ẹsẹ tọ́ mi lọ ẹ̀ lọ́sẹ̀. ọwọ́ àbúrò ga ilé lílẹ̀ fún ìtàlẹ́ ìlà àpá ẹ̀dí rẹ lẹ́tọ̀ọ́ tó gbà lọ́dọ̀ rẹ ara àlè rẹ lẹ́tọ̀ọ́ tó gbà lọ́dọ̀ rẹ fáàtì tó tàbí àkéwù àpá fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ. àti kí ẹ bọ́ àtẹ̀yìn náà ọ̀nà àdùnkù ìhàlẹ̀. ọwọ́ àtúnjọ pẹ̀lú ẹ̀sẹ̀ bá fẹ́ gbà jù káàtó àbàlà bá ti tó láyà fẹ́ tọ́ kábà lọ kábà lọ kí n èyí pé ti gbà jù àkókò yìí lábẹ́ ó lè tún fi sẹ́ni fóun náà lọ ra púpọ̀ wọ́n ní kí ló dé wọ́n ní àtúntò ìṣẹ̀ṣẹ̀ ti yá ni. àyè bẹ́ẹ̀ kọ́ fóun náà dájọ́ ẹ wà àbí kọ́ ká gbàjọ́ jáde kí wọ́n ní kí ló dé bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́ lọ́dún bẹ́ẹ̀ ni bá wà kéwù sí gbogbo gbà. ìfẹ̀tọ́ ẹlẹ́dà fẹ́ lẹ́dà ẹ̀rí ilé ilé wa ní ọjọ́ ní wọ́n ní kábàámi kábàámi kàn ní ìdíje rẹ̀. bákan náà ìfẹ̀tọ́ sọlọ́lọ́ àlùfọ́lọ́ kéèyàn bá fún nítẹ̀lé níbi ohun gbogbo èyí tó ti bá ní kọ́sì ẹ̀ níbẹ̀ tí èso òun nìkan lọ́lẹ́sà lórí ẹ̀ ìfẹ́ tó àwọn sábẹ́ kú ọ pẹ̀lú ewé àwọn sọ̀hábà yìí kábà tọrọ kẹ́kọ̀ọ́ kábà tọrọ yọ lọ́wọ́ lọ́wọ́ kájí mẹ́wọ́ kájí àgbẹ̀ wọn inú agbọ́dọ̀ pọ̀ kódà ìwọ́n lọ láàrin wọn ní ìṣẹ́ tó láwọn òkú díẹ̀ kà tó lọ́dọ̀ sí wa ká pé wọ́n ti sin àwọn rere tọ́lọ̀ wọn ti fi fa ìṣẹ́ tó bá jáde wọn rẹ ẹ̀ kábà fi àyàtọ̀ sáàrin kankan nínú àwọn sàhárà bákan náà nínú ìbẹ̀tọ́fẹ́ lẹ́nu ti jẹ́ yọjú òun náà ti fi ọgbẹ́ tó ọkọ̀ ẹ̀ pẹ̀lú kó máa fún sípẹ̀ ní nínú dáadáa kọ́kọ́ náà ti fi ẹ̀tọ́ rẹ̀ eléyìí kéde bá ṣe nígbà ẹ wo ní ọmọ náà ní ẹlòmíín máa fẹ́ wẹrẹ fún ìyàwó rẹ̀ àtọ́jẹjọ ṣùgbọ́n kò sí wọ́n jọ pàdé tó ti kéde ọmọ tó ti rọ̀mọ̀ náà ti tọ̀ ẹ̀rí ilé àtúgbọ̀dọ̀ síbẹ̀ èyí ti tó rọ̀mọ̀ náà ti kẹ́ láti fi wá àwọn ọjọ́ ìyóò tó fi ilẹ̀ tọ̀ rẹ̀ lọ́jọ́ náà nínú àwọn ìlú ìlú méjì ti bá sí gbàgbà àpá àti lọ́bàdì gbàgbà ọ̀nà ìṣẹ̀lẹ̀ tó fi méjèèjì fòfò ọ̀gá irú àsìkò yìí nìkan ẹni bọ́ wà sí àwọn orílẹ̀-èdè wa àwọn orílẹ̀-èdè àgbáyé wọ́n lè sọ wípé àwọn ti rìn ìdòlè fún wọn kújọ kẹ̀kọ́ ìgbẹ́ ọjọ́ òní o ọjọ́ tá fi ìmọ̀ rírì hẹ̀ sáwọn ọ̀yá bẹ́ẹ̀ dẹ́ni ẹ̀sìn tí wọ́n gbọ́ pé kò kì í ṣe ìjọ kẹlẹ́ ẹ̀ ká mọ rírì ìyá tí gbogbo ọjọ́ ayé lágbọ́dọ̀ mọ rírì bákẹ́lá nínú àwọn ẹ̀tọ́ ìtòsí báńkì pépé náà bá tún sí ìjọba ìdí àtúgbọ̀rọ̀ sí láti kókó kan kápá àtìlọ́ba fúyà òní kí yẹn tẹ̀tọ́ ọmọ kí yẹn tẹ̀tọ́ fámìlì ìgbà àsìkò yìí làwọn ti àwọn ẹlẹ́bí pọ̀ tọ́ba ti yá báyìí àáyá tọ́ba ti gbà báyìí kí yẹn tẹ̀tọ́ òní fún ọ lábẹ́ ìtẹ̀tọ́ òní bá máa sọ àwọn àgbà kọ́lá kí ẹ ń sọ nípa dáadáa èyí ò tún fi jọ́sìn níbẹ̀ èyí ló sọ yìí kí ẹbí tó ti wà pọ̀jù wa ẹbí ti ké sáré ti ké sáré ilé ìwò tó ti ti bẹ̀ lọ́rọ̀ bísíǹsì ti kì fáwọn a fún ó àwọn wá sọ lé àwọn ti ti ara nítorí ọ̀rọ̀ níbi ti ọ̀rọ̀ tó lè sáńtàlá sọ̀rọ̀ nípa jíjí gẹ́gẹ́ bá ọ̀pọ̀ ṣẹ́ ọ̀lẹ yóò di. bájọ náà á bẹ̀rẹ̀ àwọn aláṣẹ fún ọ kì í ṣe nígbà tí aláṣẹ ti wọn tọ́ bá ti nígbà tí àní gbá tí wọn á gbà tí wọn ti gbọ́ òjò nígbà ẹ̀rù nígbà tí wọn bá ti pa wàrà fún ìyàpá tọ́lọ́ wọn tí wọn bá pa ìyàpá tọ́lọ́ wọn bá nígbà tí wọn òjò bájọ náà wọ nínú àwọn ẹni tó lẹ òun làwọn owó wà ẹ wọ lọ lọ lọ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti ká ah, lágbájá káwà lọ́kọ̀ láyé wọ́n gbé rẹ̀ sẹ́sẹ́ sí wọn wọ́n gbó rẹ̀ sẹ́sẹ́ sí wọn lọ́wọ́ dá ló ti lẹ́yìn o àti tọ́wọ́ ìjọ kí n gbòògbà lábàáfẹ́ bẹ́ẹ̀ làwọn ọmọ ọmọ nínú àwọn ẹni yẹn bẹ́ẹ̀ làwọn ẹlẹ́yìn àbàtà wọn lọ́wọ́ kìtìkìtà kẹlẹ́ àti àti ìṣẹ́ nígbà bákan náà ètò ìjọba tí o lè bá àti tọ́pẹ̀ rárá bí tí o kọ́ òun ní ìfẹ́ tó àwọn àgbàlagbà tó ọ kẹ̀yẹ̀ máa pa gbà yìí ayọ̀tọ̀ sọ̀tọ̀ à ibà wà lọ́wọ́ àti ìsẹ̀mí ìmúlẹ̀ ṣàlì rọ̀jò lọ́wọ́ ọ̀làlì ó ti tó bí bàbá rọ̀ lọ́wọ́ bá sùhánà ló dàáyà ìkìrọ̀ rẹ̀ sí ilẹ̀ ìgbà ìbá sàkàrà ìbá sàkọ́lé wẹ́ẹ́ni yóò bá ti di wúlò sísàkọ́lé rẹ̀ ọ̀pẹ̀ yẹn lẹ́ẹ̀kẹ́ ọyẹ kí lè rẹ lọ asùnkìtìmọ kò bí yẹn ṣe lu àwọn ìbàbàrà nìyẹn kọba yẹn tó dúdú kí ẹ bá gbọ́ pàmò ìbàbàrà nìyẹn bákan náà àwọn ẹni tí wọn jẹ àwọn jágbàlagbà àwọn ẹni wọn bá lọ wọlé tọ́lá tẹ̀lé lọ́wọ́ àlọ́sọ́lá wọn ni wọn là yẹ hàmú láàyò hàmú ẹni tí ò bá sàánú òun ni òun ní ìrìnkì àgbàdà sọ́ọ̀kì àtúbáyá òun ni ìfẹ̀tọ́ aládùúgbò aládùúgbò aládùúgbò àgbègbè yìí ṣáájú àwọn aládùúgbò kiri ìyàgbọ́n ọ̀tẹ́lẹ̀ gbogbo ọgbà ìyẹn kò lọ dájọ aládùúgbò ẹ̀rọ àtẹ̀mí sọ́sọ́ ọlọ́run àtọ́sọ́rọ́ ọ̀sọ́dọ́ ọ̀rọ̀ kan kò lè mọ bẹ́ẹ̀lẹ̀ jìbìrì ìlú yorùbá ní ìbìjà ìbílù yìí ma pàmí láfẹ̀mí àti fún aládùúgbò lẹ́sọ̀ ẹ̀ tèrè fàládùúgbò hẹ́tẹ̀ àgbàlẹ́sùgbò àtẹ̀hó ayọ̀wà pẹ̀lú tí mo fi dírò pé àti tí wọ́n bá kò láyé ogún mi gẹ́gẹ́ jùlọ ọlọ́run fún aládùúgbò yìí. ẹ̀rí kì í ṣe máa ń kọ ẹ̀tọ́ aládùúgbò lákòókò kan tó bá ti gbàgbé àwọn ọmọ akọ́ tẹ̀ gbogbo ìgbà náà á bá gbé wọn aládùúgbò yìí bákan náà wà nínú wa àtàwọn ẹrẹ tó lè gbé wọn jẹ owó ọ̀sìn wa ẹlòmíì onígbà tí máa rẹ sí wọn jọ jí wọn jù pẹ̀lú ọlẹ́rẹ̀ tí ń sè o wá ti jọ ìdìbò kékeré wá kó kó o ti bẹ lọ nígbà yẹn ni wọ́n wá gbàdúrà nígbà yìí ó wé ìjọ ìdílé ilẹ̀ tó ọ̀pọ̀ pọ̀ lágbára ẹ̀rẹ́ kí lọ́wọ́ mẹ́rin tó dàgbà jẹ́ èyí ọba àti lọ́wọ́ ọba yìí lọ títí láti ìsàlàyé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ọba nìkan lápẹ̀ ìgbé wá ẹ̀kọ́ ìrọ̀ kútajà hàtà ìyàtọ̀ ìyàtọ̀ ìyàtọ̀ máa ń fi ẹlẹ́dàá rẹ̀ títí títí kó o tó máa dé bá yà ìgbà lọ́dọ̀ ìbéèrè wa níbi àǹfààní wo lọ́wọ́ àti ọ̀rọ̀ àkókò tí àyà iṣẹ́ ìgbé wa pẹ́ títí sí ìkóró dé. ṣé mo ti kí àti gbogbo wa náà nígbà tí ìyá máa ti kú kò rí jọ tún mọ́. àwọn olùkọ́ ti dáhùn lórí ẹ̀fọ́ ní bẹ́ẹ̀ ọlọ́run ti wá àgbẹ̀dẹ̀ rọ́pùtà kà á àyà àti àgàdì àgbè máa fi ẹlẹ́dàá rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé ní ìtẹ́jú ni ọ̀gbọ́dọ̀ máa tó fo láti máa fi sí lọ ìyẹn ti gbọ́dọ̀ wájú nínú ilé yẹn ráyé gbé ọ̀rá yé wá òun ní kọjá pípé ni ó ní mọ kí lọ́tọ́ tó ìjọsìn kan lọ. ẹ̀rì náà bá jẹ́ òun lẹ́nu àbí náà bá gbé ìlú lọ́dọ̀. táyà bá ti la àìlà àìlàlà wàhádà ó múra lẹ́yìn kàlá owó àrítorí lẹ́yìn kọjú àti ìlú àwọn àti ìlú. ewu tẹ̀lé yẹ kọ́ọ̀lù àbí kọ́ọ̀lù àyìnbáyà gbólóhùn lọ́sọ̀rọ̀ láṣọ ọ̀rọ̀ ọjọ́ sọ̀rọ̀ sígi ẹ̀rí láìlá àyílọ́lá àti ọ̀gá ni lọ́nà ìsáyẹ̀ ọ̀la ìlà àti ọ̀dọ́wọ́ alùpùpù wa ká lọ ọkọ̀ ìlọsùn kọ̀ọ̀kẹ́ lábùkù ọ̀wọ́. àtìkọ́tà ẹ̀ka ló sùn hádùnlá àkáwì nígbà tá a bá rí ìrìn àjò káwà níbi tó ilẹ̀. àtìkọ́tà ẹ̀ka nígbà tá a bá rìnrìn àjò táwa níbi lọ́gà gbogbo àwọn kìnnì wọ̀nyí àtàkìrì rẹ̀ ẹ̀rí yà ìbàdàlà àlìmọ́ bọ̀rọ̀ nínú ọ̀làwọ̀ àbíà wọ́n ní àdínlọ́kà ní jẹ́ pípé àti òkú ẹrú ọlọ́wọ́ ọba lórí kọ́ba sí lọ́wọ́ ní gbogbo ìgbà. òun lè yóò fi máa jẹ́ àmì lọ́dọ̀ lọ́wọ́ nítorí pé jọ́sìn bàálà wàhálà ìjọ tó ti bá wà ní ọrùn ẹrú ni lókùtù gbàtọ́ bá ti wà láyé torí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àwọn ìjọ ti wà wọ́n ẹgbẹ́ fà àdéhùn ti rọmọdán lọ́wọ́ gbogbo àwọn akẹ́rọ̀ tá a kẹ́rù lé nínú rọmọdán ìjà máa bá lọ lẹ́yìn rọmọdán tó ti lọ yìí ẹ má jẹ́ àgbàgbé tó bá ti sọ̀rọ̀ wa ìgbésùn àbí téèyàn fi gbogbo téèyàn ṣe rọ́bì sọ́sẹ̀sì ní ọlọ́wọ́ àti kẹ́mbẹ̀ kò ní pẹ́ ní tó kí òun déédéé tọ́jọ́ gbádùn rọmọdán ọwọ́ àdìgbà rọmọdán lọ́bí sí ọba tọ́pù ó ní pàdé nínú rọmọdán mi ìtumọ̀ rẹ̀ ní gbogbo déyẹ̀ sí ọlọ́wọ́ ọ̀gá inú àbíté yóò fi kọ́ lọ́wọ́ tẹ́ ọ gbà fẹ́ yẹ dáadáa ni ó bá fi òun náà ní kàlí hásánà tó bá àjà kéèyàn tó rí rèé rí orí ṣe lẹ́yìn rẹ̀ gbogbo àwọn kẹta tó tọ́kù rọ̀bọ̀ náà nínú wà gbàjẹ́ pálapàla lọ́rọ̀ ní ṣíṣe ní ní ṣẹ́kùtẹ́ ní. ṣé ẹ bẹ tó ti lọ sọ́wọ́ lẹ́yìn tí wọ́n lọ sí lọ ajáde tó ń lọ sí yẹn wọ́n fẹ́ níbi máa wọ́n fẹ́ rẹ̀ ní ìmọ̀ lásán ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ọ̀bẹ ọlọ́run ọ̀rọ̀ اللهم اغفر لنا اللهم اجبنا على عبادتنا وتقبلنا منا يا رب العالمين يا ارحم الراحمين àbí ọlọ́run ọ̀hánà ọ̀dàrà ọ̀gbàgbé ìfowó aláṣẹ ìtẹ̀láṣẹ rẹ̀ káàlẹ̀ ìtẹ̀láwọ̀ nínú gbogbo àkókò ìgbésí ayé wa. àwọn ìjọ ọwọ́ àti gbogbo àkókò ìgbésí ayé ẹ̀ dáníyẹ̀ ọlọ́dàkùnrin ọ̀rọ̀ wa lọ́rọ̀ ọlọ́run agbọ́dọ̀ ọ̀rọ̀ wà lọ́rùn ní ká wá lè kéré kápẹ́ lórí ìṣòkò ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá tó wá gbé ẹjọ́ ìjọ tó lọ́rùn tó lọ́rùn tó lọ́rùn tó lọ́rùn tó lọ́rùn tó lọ́rùn inú gbogbo àwọn ibi ìjọ kálukú wà lẹ́nu àìsára ni àìsá ìlàkà ìgbà tó ní bírísì àrùn èyí tó ti bá àgbà àti ìdá àbọ̀ lọ́rùn ní àgbà ní alálàáfíà àwọn àmì ọlọ́run bá fún àdùn sára gbogbo ẹ̀ṣẹ̀ wa ká àti rákòrí ní lórí ẹ̀ sáfùbá fún wa ní ẹ̀kọ́ rẹ̀ bọ̀. ìwádìí ẹni kẹrẹ ìwádìí ẹni àkọọlẹ rẹ ọlọ́run táwọn ẹgbẹ́ mi wọn kú lórí ìgbẹ́lẹ̀ rẹ ẹgbẹ́ ẹni ọlọ ìgbẹ́ ọlọ ọlọ ẹgbẹ́ ọlọ àgbàlẹ yà ẹgbẹ́ ẹni ọlọ ọsọlọ àyè ìwọ̀n اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوم الى صلاتك